tó jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti bá ọkàn wọn dá májẹ̀mú wípé ní agbára ọlọ́run by two thousand AD òmìnira máa dé fúnlẹ̀ káàrọ̀ èmi sì mọ̀ dájú wípé ọlọ́run òdùà ọlọ́run Ọ̀rànmíyàn ọlọ́run Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọlọ́run Adékúnlé Ajáṣin amúwadé ilẹ̀ tuntun náà nígbì tí ẹ̀gbin ìyà. E àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjìire mọ́. tàbá sọ̀rọ̀ nípa ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ yìí àwọn tí ọ̀rọ̀ òye wọ́n máa kù bí egbére. lójú àwọn egbére tí mò ń wí ó dàbí ẹni pé ohun ẹ̀yẹ ni kí ènìyàn máa wà nínú ẹ̀gbin. nù yà nù dẹ́dẹ́ abá si fojú wo kì í ṣe àwọn Yorùbá nìkan nìyà ń jẹ ní Nàìjíríà bí Yorùbá ti bọ̀ wọ́n wí wọ́n ní àrùn tó ń ṣe ojì náà ló ń ohun tó ń ṣe abọ́yadé kọ́ o ìyà tó jẹ ń kọ́. òun náà ló ń jẹ súlè ní gòńdàgòdà. ebi tó bá ń pa bàbá búwa ní adó èkìtì kọ́ tí ó yàtọ̀ sí èyí tó ń pa ìkejìkú ní abákálíkì nígbà tí mo sọ ìkejìkú ní ìsìn wa rántí ìfọ̀là ẹ̀ ló jẹ́ kí rántí o nígbà tí a wà ní owó búgà ẹ̀yin náà ẹ̀yin náà àti gbọ́ olóyè akíntọ́lá ló ń pè ọ́ gbà ní owó búgà ó wá polongo ẹgbẹ́ nndp lẹ́sà òkè ló ń bi ọjà wa kẹ́kẹ́ tó bá ti kọjá ẹ̀sà wípé ẹ̀ lọ sókè bẹ̀sì ilé àwọn ìdíjú kúlú. reaction group àti ntmc àwa di ọgá àgbà yẹn ló bá kúkú mú ìgè àti túkú ló bá pa pọ̀. mi mọ̀ bóyá bọ́lájí wà ń bí tí bọ́lájí bá wà ní kó gbọ́ ilé yìí o torí tó bá di ọ̀rẹ́ mi á sọ fún ẹ. tìmọ̀ akíntọ́lá ó lọ sí òde. No, I mean, one máa men of integrity men of integrity bẹ́ẹ̀ làwọn kan wà ní you wọ́n integrity o. bọ́lá tí ṣe o ti gbọ́ ṣùgbọ́n yẹn. Àkúrẹ́. ìlú àwọn olú àti fásọ̀rọ̀ ti lélẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn ìbákíkọ́lá ló ṣe kàmpẹ́ẹ̀n gbogbo ẹni ọwọ́ sí kó lọ́wọ́ sókè o gbogbo wọn lọ́wọ́ sókè gbogbo ẹni ọwọ́ sí kó lọ́wọ́ sókè gbogbo wọn.